ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn lóríṣun àkójọpọ̀ ìròyìn òun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì abiona òun ni atọ́kùn ìròyìn àkójọpọ̀ ìròyìn ni àwọn ìròyìn tó ṣe gbáǹkọ́gbè mẹ́wàá nínú àwọn ìròyìn tí a ti fún wa nínú ọ̀sẹ̀ yìí tí tó fi di òní ti ṣe ọjọ́ àbámẹ́ta ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa ní ẹsẹsẹ ní ọjọ́ ajé Monday ni a mú ìròyìn wá fún wa nípa bí adẹ́rìnpòṣónú kan tí wọ́n pè ní the stalker tí ó ṣe ayẹyẹ ọjọ́ pàtàkì láti mú inú àwọn èèyàn dùn ẹ jẹ́ kí a gbọ́ bí a ti mú eléyìí wá fún wa. ẹsẹ̀ ògbèrò ní ibi ayẹyẹ ìdẹ́rìnpòṣónú ìlú mọ̀ọ́ká the stalker eléyìí tó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹta ọdún yìí níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn ti péjú pésẹ̀ sí láti wá ayẹ sí láti tún gbádùn ara wọn ní ọ̀pọ̀ àwọn adẹ́rìnpòṣónú náà wà níbẹ̀ nínú ẹni tí Kenny Black jẹ́ ọ̀kan nínú wọn ẹni tí ó sọ pàtàkì ẹ̀rín àti ọ̀nà tó dára láti máa fún ara ní ìsinmi ìgbádùn kò lópin bí àwọn ìlú mọ̀ọ́ká adẹ́rìnpòṣónú ti ń lo èdè gẹ̀ẹ́sì àti àdàmọ̀dè òyìnbó tí a mọ̀ sí pidgin fi mú inú àwọn ènìyàn dùn àwọn tí ó wá síbẹ̀ sì gba the stalker ní ìmọ̀ràn pẹ̀lú àdúrà pé kí olódùmarè tó fún un ní agbára láti lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀rín ní múnú àlàyé dùn òun ni ohun tí gbogbo wọn fi sẹ́nu bí wọ́n ti ń fi ọtí díẹ̀ sẹ́nu tí wọ́n sì ń fi àwọn ìpápánu ọlọ́kan òjọ̀kan sẹ́nu pẹ̀lú ni wọ́n mú ẹ̀rín sí ẹnu wọn bí àwọn adẹ́rìn-pòṣónú yìí ti ń ṣiṣẹ́ wọn fún wọn. kò jẹ́ bí a ṣe mú eléyìí wá fún wa nínú ọ̀sẹ̀ yìí nínú ọ̀sẹ̀ yìí bákan náà ni a mú ìròyìn wá fún wa gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀ ìròyìn ló kún ìgboro lásìkò yìí pàápàá tí gbogbo rẹ̀ sì ń dá lórí ìròyìn àìsàn kòrólà eléyìí tí ó pọ̀ káàkiri àrùn kòrónà yìí jẹ́ àrùn búburú tí wọ́n kó láti inú afẹ́fẹ́ léyìí tó sì jẹ́ wípé àwọn àpẹẹrẹ rẹ̀ ó ti fojú hàn ní àwọn orílẹ̀-èdè bíi China ní àwọn orílẹ̀-èdè bíi Italy pàápàá níbi tí ó ti fi ẹsẹ̀ rinlẹ̀ jù òun náà ní orílẹ̀-èdè China tí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ti kú ṣùgbọ́n níbi ilé ìyàsọ́tọ̀ tí wọ́n yà sọ́tọ̀ ní orílẹ̀-èdè China láti máa kó àwọn ènìyàn tó ti ní àìsàn yìí padà sí níbẹ̀ ni ilé yìí ti wó nínú ọ̀sẹ̀ tí a wà yìí tí a sì mú ìròyìn rẹ̀ wá fún wa ẹ yẹ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bí a ti jẹ́ ilé yìí lábọ̀. egbìnrin ọ̀tẹ̀ bá a ti pàkan nìkan rú ní ọ̀rọ̀ ilé ìtura èyí tí ó jẹ́ ibi ìyàsọ́tọ̀ tí wọ́n ń kó àwọn tí wọ́n ní àrùn coronavirus sí ní orílẹ̀-èdè China bí èyí ṣe wó lulẹ̀ tí ó sì pa ènìyàn bíi méje tí àwọn díẹ̀ sì tún farapa nígbà tí wọ́n dóòlà ẹ̀mí àwọn tí wọ́n wọ àádọ́rin. Bákan náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò sì rí àwọn díẹ̀ kó jáde nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ẹ̀wẹ̀ ní orílẹ̀-èdè Italy pẹ̀lú kéde ìlú òfararọ nípa títì àwọn ilé ìtajà ibi ìgbafẹ́ àti àwọn ilé ìjọsìn tó ń ti àwọn ibi gbogbo débi wípé láti inú ilé ní àwọn ènìyàn ti ń jọ́sìn nípa wíwo móhùnmáwòrán wọn bí ó ti ń ṣẹlẹ̀ gan láti ilé ìjọsìn bí a kò bá gbàgbé pé ìbẹ́sílẹ̀ àrùn kòrónà ní orílẹ̀-èdè China ti wá ń tàn káàkiri dé àwọn orílẹ̀-èdè káàkiri tó sì ti lé ní ọgọ́ta orílẹ̀-èdè tí gbogbo wọn sì ti ṣe àkọsílẹ̀ àwọn èèyàn tí wọ́n ní ìfarapa àti kíkó àrùn búburú coronavirus ilé níbi tí wọ́n yà sọ́tọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí ní ìṣẹ̀lẹ̀ búburú yìí dé bá wọn ní ọjọ́ kẹjọ eléyìí tí ó sì pe ènìyàn méje tí àwọn tó kù sì farapa tòun ti bí wọ́n ti kó ènìyàn àádọ́rin yìí jáde díẹ̀ tó farapa sì wà ní àwọn ilé ìwòsàn tí wọ́n ń gba ìtọ́jú fún ọgbẹ́ àti ìwòsàn fún àrùn coronavirus. kò jẹ́ bí eléyìí ṣe jẹ́ ní orílẹ̀-èdè China bákan náà a ò tí ì kúrò lórí orílẹ̀-èdè China ọ̀hún nítorí pé láti ọdún 2019 tí ìbẹ́sílẹ̀ àrùn corona ti bẹ̀rẹ̀ pàápàá ní agbègbè Wuhan ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà Xi Jinping kò tí ì ṣe àbẹ̀wò sí wọn rárá lábẹ́ àkóso bó ti wulẹ̀ kó rí ṣùgbọ́n nínú ọ̀sẹ̀ yìí òun ni ààrẹ náà ṣe àbẹ̀wò sí wọn ní Wuhan níbi tí àrùn ọ̀hún ti fi ẹsẹ̀ múlẹ̀ dandan bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn ò láǹfààní láti ya ojú síta láti na ọwọ́ tàbí láti bọ̀ ọ́ lọ́wọ́ nítorí pé òfin kónílé ó gbélé wà ní tòrótìbù orílẹ̀-èdè náà ní báyìí ẹ jẹ́ kí a lọ gbọ́ bí a ti mú ìròyìn àbẹ̀wò ààrẹ orílẹ̀-èdè China eléyìí tó ń ṣe Xi Jinping bí ó ti mú wá fún wa ẹ jẹ́ kí a lọ gbọ́. ààrẹ orílẹ̀-èdè China Xi Jinping ti ṣe àbẹ̀wò àkọ́kọ́ sí àwọn ènìyàn ní Wuhan láti ìgbà tí àrùn COVID-19 ìyẹn corona ti bẹ̀rẹ̀ nílùú náà àbẹ̀wò sin sí Wuhan tí ó wà ní títìpa fún ọ̀sẹ̀ mélòó kan báyìí pẹ̀lú àkọsílẹ̀ pé ó lé ẹgbẹ̀rún mẹ́wàá ènìyàn tí wọ́n ti kó àìsàn búburú corona tí ọ̀pọ̀ sì ti kú nínú ìṣẹ̀lẹ̀ àrùn náà àsìkò tí ààrẹ Xi Jinping wọlé sí Wuhan ìdùnnú ṣubú layọ̀ fún àwọn ènìyàn náà tí wọ́n sì ń fò láti fi ayọ̀ wọn hàn láti inú ilé ojú fèrèsé látàrí àìlèjáde wọn ààrẹ Xi Jinping sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìrètí wà lórí àrùn búburú náà wípé yóò di àfisẹ́yìn tẹ́gun alárinfiṣọ di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àkọsílẹ̀ àrùn búburú náà ní China jẹ́ ẹgbẹ̀rún mọ́kànléní ọgọ́rin ó dín díẹ̀ eighty thousand seven hundred and fifty four nígbà tí ẹgbẹ̀rún méjìdínláàádọ́rin ó dín díẹ̀ sixty seven thousand seven hundred and sixty thousand wà ní Hubei tí Wuhan sì jẹ́ olú ìlú rẹ̀ ó lé ní ẹgbẹ̀rún mẹ́ta ènìyàn tí ó ti bá ìṣẹ̀lẹ̀ búburú àrùn covid-19 yìí rìn àkọsílẹ̀ sì sọ wípé níbi tí ó lè dé uber ń ṣe àkọsílẹ̀ ẹgbẹ̀rún kan àwọn tí wọ́n ń fara káásà àrùn covid-19 ní orílẹ̀-èdè náà lóòjọ́ ààrẹ zimpin sọ wípé bí àwọn bá lè ní sùúrù kí wọ́n sì máa tẹ̀lé àwọn òfin àti ìlànà ìlera yóò mú kí kíkó àrùn náà kó dínkù bákan náà ló tún sọ fún wọn wípé ìwádìí àti ìmọ̀ ẹ̀rọ kò dúró láti l lè wá ojútùú àti apààrùn tó tọ́ fún àrùn coronavirus. kò jẹ́ bí a ṣe mú eléyìí wá fún wa bákan náà nínú ọ̀sẹ̀ yìí òun ni a tún fún wa ní ìròyìn níbi tí ìpè ti jáde sí gbogbo àwọn olórin tí wọ́n pàápàá àwọn tí wọ́n jẹ́ olórin tàkásùfé tí wọ́n fi orílẹ̀-èdè mìíràn tí kìí ṣe orílẹ̀-èdè nàìjíríà ṣe ibùjókòó láti rí dájú wípé wọ́n mú orin àti èdè yorùbá wọ́n ń ṣe àdàlù rẹ̀ ní ọ̀nà tó dára kí wọ́n sì máa ṣàmúlò rẹ̀ dáadáa nítorí pé ó jẹ́ èdè tí gbogbo ènìyàn tẹ́wọ́ gbà pàápàá nínú orin kíkọ ta lẹni tó sọ ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀gbẹ́ni Ajíbádé eléyìí tí wọ́n ń pè ní Jíbádé tí ó jẹ́ akọrin tàkasúfì tí wọ́n sì bí sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní báyìí ẹ kí a lọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bí Sekinat Raji ọláìdé ṣe jẹ́ eléyìí. ọ̀kan pàtàkì nínú àwọn olórin tàkasúfè tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tó ti fi ọ̀pọ̀ ọdún gbé ní orílẹ̀-èdè amẹ́ríkà jíbádé ọlájọkù ti sọ wípé ohun tó dára ni bí àwọn ọmọ yorùbá tí wọ́n ń kọrin lókè òkun bá lè mú lílo èdè yorùbá dáradára yóò jẹ́ ohun tó dára púpọ̀ yóò sì ṣe àǹfààní ńlá fún wọn. Jíbádé Ọlájọkù ló sọ̀rọ̀ yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pé ìyá àìfọ̀rọ̀ Yorùbá ṣe lókè òkun mú àkùdé díẹ̀ bá òun àfi ìgbà tí òun padà wálé ẹ gbọ́ bó ṣe sọ. mo mo ṣáà mo ṣáà ṣe sùúrù mo farabalẹ̀ mo rẹ̀ wo nǹkan tó nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àyíká mi náà pé òkè báwọn náà yẹn ń kọ àwọn orin yìí mo bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn orin tó ti kọ tipẹ́ ìyẹn tún jẹ́ kí n understand bí irú àwọn orin barista àwọn orin tán tán kan ní yorùbá gbà yẹn so tonation á á jáde dáadáa kò ní dàbí ẹni tó ń gbé ẹni tó ń wà látọ̀ tó tí ò gbọ́ yorùbá yẹn dáadáa so ẹ̀kọ́ tí mo kọ̀ọ̀kọ́ mẹ́ pé kí wọ́n ní sùúrù kí wọ́n dẹ̀ farabalẹ̀ kí wọ́n bá fẹ́ ṣe nǹkan kí wọ́n farabalẹ̀ ṣe kí wọ́n dẹ̀ máa gbé ní eh, eh, one step after the other ó tẹ̀síwájú wípé lásìkò yìí òun ti ṣetán láti rìnrìn àjò ìlú dé ìlú ní Europe tí yóò sì jẹ́ ìgbà àkọ́kọ́ láti ṣe eléyìí yóò tún jẹ́ kí wọ́n mọ òun sí i níkẹyìn ó gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn ẹ gbọ́ bí ó ṣe sọ. àwọn tó ń kọrin lọ́hùn tó jẹ́ pé àwọn ọmọ wa tó wà lọ́hùn tó hàn fẹ́ fi tiwa ṣe ń sìn kò ní kò ní pay one thing because orin Nàìjíríà ń sìn ó ti káàkiri àgbáyé tẹ́ bá lọ sí Europe tẹ́ bá lọ sí ilé ijó wọn tẹ́ bá lọ sí Amẹ́ríkà tẹ́ bá lọ sí ilé ijó wọn orin naija náà ń play tán bá play orin tiwọn wọ́n play naija so orin wa gan ti wá lọ ká ó ti lọ bí àwa tá àwa naija la mọ iye ara wa ẹni tó bá jáde ló máa appreciate pé ah, ìlú tí mo ti wá ìlú nàìjíríà mo ti wá nítorí pé orin wa ti lọ gan ní gbogbo àwọn àwọn ìlú yẹn so àwọn tó wà lọ́hùn eh, kan padà wálé kan bẹ̀rẹ̀ sí kan máa jọ ṣe pọ̀ pẹ̀lú àwọn artist tó wà ní nàìjíríà níbí. Sekinat Ọláìdẹ́rajì. láti ìpínlẹ̀ Èkìtì ni Bánkẹ́ Fájuyì ti mú ìròyìn yìí wá tí ó sì kọ àkọsílẹ̀ rẹ̀ léyìí tí aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun ṣe àkàálẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ jẹ́ kí a lọ gbọ́ bí àwọn ọkùnrin Èkìtì bí àwọn náà ṣe ṣe àyájọ́ ọjọ́ àwọn obìnrin lágbàáyé ní ọ̀nà ọ̀tọ̀ nípa wíwọ bàtà obìnrin láti ṣàpẹẹrẹ ibi tí àwọn náà ti ń wo ọ̀nà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 walk in the shoes. That is what we are it's saying. Not it's not easy to walk in a woman's shoes. See, please walk. Don't let me hold you. Walk, walk. I can walk. walk. Oh, yeah. Walk, walk, walk. Do yanga the way we used walk to do this dance. Dance with it. Oh, yeah. What <laughs> about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 pé àwọn náà dúró rè láwùjọ Bánkẹ́ Fájuyì ló ṣe àkọsílẹ̀ rẹ̀. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí a ti mú eléyìí wá fún wa láti ìpínlẹ̀ Èkìtì bí àwọn ọkùnrin bí wọ́n ṣe wọ bàtà obìnrin tí wọ́n sì fi rìn káàkiri láti jẹ́ kí wọ́n mọ bí bàtà ti ń ta àwọn obìnrin lẹ́sẹ̀. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ kí a lọ sókè lọ́hùn kí a lọ gbọ́ àwíyé nígbà tá a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀.